alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa ashabihi wa alayna ajma'in adúrọ̀pẹ́ fún ọlọ́run bá allah aṣèké àtìgẹ̀ fanabuwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ̀ yìí kún máa bá wọn ara lé wọn àti wọn sọ̀hábà wọn àti gbogbo àwọn mùsùlùmí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé títí di ọjọ́ ń gbé dàrí kíyàmọ́ a kí ẹ̀yin tẹ̀wá ń lé pẹ̀lú kíkẹ́ sí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatu èyí ni ètò yín hadiyu nabi ìmọ̀nà nabi tí ó ń détí gbọ́ yín ní dédé àsìkò yìí inṣàlá tọ́pìkì ètò ìní òun náà ni wujubiyatul hijab wa shurutuha ìjẹ́ ọ̀ranyàn hijab àti àwọn májẹ̀mú tó de hijab inṣàlá àwọn àfáà abu musab ibrahim nusọ́ọ̀lẹ̀ ọ̀gànníjà afizahumullah wa ra'ahum wọ́n ti wà níkàlẹ̀ láti yànnàná wá sí ìfúwa abẹ́ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn fún wọn láti lè wí nǹkan tí ọlọ́mọba Allah pa láṣẹ láti wí kó sì má wí nǹkan tí ọlọ́mọba Allah ò fẹ́ bismillah. alhamdulillahi wahda wasalaamu ala ma la nabiyya muhammad bin abdullah. وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد أقواني فون أولون أترى إكي أولون أتي أولون أتي أولي أجين جتاري كما با سواجو النبي ومحمد صلى الله عليه وسلم àwa tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwa tí a bá ń fi ṣe jọ ànábì tálíkì àmọ́ fi dé kọmọ́sá sàlékún ìtọ́sọ́nà wa kó sì sàlékún ìkìláàsì wa lérí àwọn iṣẹ́ tá a bá ń ṣe abẹ́ subhanahu wa ta'ala kó sì mọ́dún wa ńlá dá àwọn iṣẹ́ tá a bá ṣe náà eléyìí náà ni àkọlé tí wọ́n sọ fún wa tí wọ́n pè ní ojúbí ìyàtọ̀lẹ̀ hijab wọ̀ṣòrótòhò àwọn ìjẹ́ ọ̀ràn èèyàn ipe hijab nínú ẹ̀sìn wa ìjẹ́ ọ̀ràn èèyàn rẹ̀ kádasọ bo ara wa lérí aṣọ àwọn aṣọ ẹ̀ṣọ́ tà ń lò àbáṣọ lé èyí tà ń wọ̀ kádasọ míì bora tí ó jẹ́ aṣọ tí ó kọfà àwọn aṣọ ẹ̀ṣọ́ wa àwa tá a jẹ́ obìnrin ìjẹ́ ọ̀ràn yẹn eléyìí nínú sẹ̀ríà islam àtàwọn májẹ̀mú tó de aṣọ tóbìnrin ọwọ̀ jáde kó tó di pọ́ jáde síta ẹ̀rí pé lónìí ọgọ́rọ̀ àwọn èèyàn wọn ò nígbàgbọ́ sọ̀rọ̀ pé kóbìnrin kọ́ wọ ìjáàbù àbí kó lo jìlìbáàbù jáde síta kódà tí a bá rí ẹlòmíín lónìí tó pèrè ní mùsùlùmí tí wọ́n bí nínú ilé àlùfáà gan yóò máa wọ ẹni tí máa ń lo jìlìbáàbù abẹ́ni tí ń wọ ìjáàbù tó bolẹ̀ gbò yóò máa wò ó sí bí àwọn alákatakítí nídìí ẹ̀sìn yìí ni àbí bí àwọn tí ọ̀làjú bí àwọn tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n sì mọ tó kù bí àwọn tí wọn ò ríta ojú tó mọ̀ fi wo wọ́n nù kódà ẹlòmíìnì yóò tún máa fi irú àwọn tí wọ́n ń wọṣẹ́ ẹ̀sìn yìí wọ́n tún máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ bí ìgbà tó ṣe pé àwọn ẹni yìí wọn ò tiẹ̀ fẹ́ rí ẹ̀rí kankan fún ní tí wọ́n ń ṣe rárá àti rárá. bákan náà a tún máa rí nínú àwọn àfẹ́sìn gan ni tí wọ́n tún máa ń fojú líle àbójú ìkọjá àlà wọ́n máa fi ń wo ọ̀rọ̀ ìmọ̀ wọ jìlìbáàbò yìí káwọ̀ sásọ wọn máa wọ àwọn èèyàn tó máa ń ṣe sáwọn tí wọ́n ti lé jù àwọn tó jẹ́ pé olùlé mẹ́sìn ni wọ́n kódà ààrẹ lòmíì tọ́ka kún pé àṣà lásán ni ọ̀rọ̀ ká lo jìlìbáàbò yẹn ni pé àṣà àwọn lárúbáwá ni ṣé àṣà wa ni àbí kìí ṣàṣà ṣé àwọn tí wọ́n bá lo jìlìbáàbò ní ṣé wọ́n rẹ́rìí fún àbí wọn ò rẹ́rìí fún un ṣé n tó jẹ pé ọ jẹ gbogbo ọ̀ràn èèyàn obìnrin mùsùlùmí pátápátá tí wọ́n gbọ́dọ̀ lò ní àbí kìí ṣe bẹ́ẹ̀ eléyìí pẹ̀lú ògùtọ́ lọ́wọ́n ọba àlá àmọ́ ìyànnànà rẹ̀ fún wa nínú àwọn àlàyé tá a bá máa ṣe tá a sì máa mẹ́rin wá fún wa láti inú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó dá ẹnì kọ̀ọ̀kan wa àti láti inú ọ̀rọ̀ ànábì tí ọlọ́wọ́n ọba àlá rán sí wa tó já sí pé ní ẹni tó bá gbabi tá ànábì yìí bá gbà òun náà ni ó jẹ ẹni tí ó soríire láyé ń bíbà yìí àti níjọ́ gbìnà lè kíámà. àwọn eléyìí tá a sì ń sọ yìí àbí tá a fẹ́ sọ yìí a fẹ́ fi pè wá sákìyèsí kọ́dà tó bá já sí pé ní ìwọ tó ń gbọ́ mi ò tí ì láǹfààní àti lè lo jìlì báàbò yìí má ta kò ó má ta kò ó ẹlòmíràn máa fi wọ́n sí àyàn aborí má bò wá ẹlòmíràn máa fi wọ́n sí ẹ̀yẹ́ bó ṣe wọ́ gbogbo dàgbẹ̀rẹ̀ náà ó da gbogbo ẹ̀ bolẹ̀ bí eégún gbogbo orí eléyìí ni ìfi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni gbọ́nà láti ti gbọ́nà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti síwájú pápájú lọ ìta ṣe níbi ọdún bíi márùn-ún sí mẹ́fà sẹ́yìn ní iléeṣẹ́ rédíò bond fm tí a sọ fúnra wa nípa pé kéèyàn máa fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ nì lára tí máa ba ìsìláàmù ìyànjẹ́ ni tí ó bàjẹ́ wọ́ọ́rọ́wọ́ kọ́lọ́mù bá subahana wa ta'ala kọ́mọ́sà sọ wa níbi irú eléyìí torí ẹ̀ bẹ́ẹ̀ bá wá sáyé nì ẹ̀sìn làkọ́kọ́ kìí ṣe pé yẹn wà wáyé tán yẹn wà kó àwọn òròrí kan sáyé sínú ọpọlọ rẹ̀ yẹn wà jẹ́ pé ntọ́sìn bá ṣe lẹ́tọ̀ọ́ òun ni ọmọ wa rí sí alákatakítí yóò mọ rí sí àwọn tó jásí pé ní àwọn tí wọ́n kọjá àlà nídìí ẹ̀sìn kájú borùn bá a ṣe máa ń ju báwọn ìyá wa ṣe máa ń ju yẹn ni eléyìí ni a pè é lẹ́sìn ni kìí sòun lẹ̀sìn èyí tí ọlọ́run bá a láti ń júwe sí nínú alukur'an kẹrim rárá bó ṣe rárá àti kìí sì se tí anábì wa muhammad sallallahu alaihi wasallam tó mú wa wa nínú àwọn ẹ̀rí tí a mọ̀ kà fúnra wa ẹni tó bá láǹfààní àti ní wa wọnú àyà alkùránì yẹn sóra alkùránì sọ́rọ̀tọ̀ alhassad verse fifty nine níbi tí ọlọ́run ọba aláṣubhánu wàtàhálà tó ti ń kalu jilibab ni mo kó lè azuwájìká sọ fáwọn ìyàwó tó jẹ́ tiẹ̀ wà bànáàtìká sì sọ fáwọn ọmọ rẹ̀ wà ní sáà ilmùmìnín sì sọ fáwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo tọ́ àwọn tó lọ́n bá wí lélẹ́yìí o ìwọ tó ọba sí nú àwọn èyí àbí tí ìyàwó rẹ̀ ọba sí ń bẹ̀ àbí táwọn ọmọ rẹ̀ ọba sí ń bẹ̀ o lè sọ pé wọ ọlọ́run ọ̀bọ̀ wíńbi eléyìí ọlọ́run ní kànábì ọsọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo obìnrin àwọn mùsùlùmí pátápátá kọ sọ fún wọn bóyá àwọn ìyàwó wọn ni àbáwọn ọmọ wọn gbogbo ẹni tí má ti wá ń jẹ́ múmìnì ní àyà yìí ń bá wí obìnrin tí má ti ń jẹ́ múmìnà àyà yìí ń bá wí gbogbo ẹni tí má ń jẹ́ múmìnì lọ́kùnrin náà ní àyà bá wí pé pàṣẹ yìí fún àwọn ìyàwó rẹ̀ kí lọ́lọ́wọ́n bá aláwa sọ ó ní yodnina alehinna minjala abibihinna ó ní sọ fún wọn pé kí àwọn obìnrin yìí kí wọ́n ó gbéwọ̀ kí wọ́n ó gbéwọ̀ látòkè rí wọn wọn aṣọ a padà wá sọ̀túnmọ̀ jìlìbáàbù fún wa lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n ó gbéwọ̀ ọlọ́run bá wa ta'ala ni pé ọ̀rọ̀ tán bá gbé eléyìí ni ó sún mọ́ kí wọ́n dá wọn mọ̀ pé àwọn eléyìí yàtọ̀ sáwọn ọmọ onírìnkùnrin wọ́n sì yàtọ̀ sí àwọn ẹrúbìnrin àwọn eléyìí ọmọlúàbí ni wọ́n fàlàyò ọ̀dáyìnà kò sẹ́ni tí ó ti bẹ̀ sí wọ́n ní sùtá wọ́n mọ̀ káwọn ọmọ gidi làwọn eléyìí wọ̀kánà lọ́hùn gọ̀fúrọ̀ rọ̀hìmà ọlọ́run ọlọ́run ọba àlá ọba aláforíjìn lòun ọba tó ń sì máa kẹ́yàn lòun. pé láàrin yìí ọlọ́run pàṣẹ pé ń jà làbí náà ó ní kí àwọn obìnrin kí wọ́n ó gbé jìlìbáàbù wọn kí wọ́n ó gbé wọ̀ tọ̀ ẹ rí i pé gbígbéwọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé aṣọ kan ti ń bẹ lára wọn tẹ́lẹ̀ torí pé kò sáà jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n wá ń rìn wọ́n rìn ní òhò bọ́kùnrin ò ṣe rìn ní òhò bẹ́ẹ̀ náà ni obìnrin náà ò ṣe kíni kò rìn ní òhò láyà anábìwá muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ tó máa pàṣẹ yìí abẹ́lẹ́lẹ́ náà lọ́lọ́run bá aláṣọ bahánà wa tààlà tó fi ní wọ́n máa wọ́sọ sára ajẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ̀ tó sọ àyà yìí kalẹ̀ òhò ni àwọn mùsùlùmí rìn nílùú mẹ́ka òhò ọmọlúàbí ni wọ́n rìn wàtá dídé lu mọ̀dínà náà ní kótó di kọ́lọ̀ sọ àyà yìí kalẹ̀ òhò ni wọ́n rìn eléyàrí pé léyìí ọtí ẹ̀bá làkàyè mu ajẹ́ kí ti wọ́sọ̀ kan tẹ́lẹ̀ tí wọ́n máa ń wọ̀ jáde tí ayé ti mọ̀ wọ́n mọ̀ ìgbà tí wọ́n wá ń wọṣọ yìí jáde ní ọlọ́run bá subhanahu wa ta'ala padà wá ṣe kíni ó padà wá pàṣẹ nípa pé kí wọ́n padà wá máa lo jìlìbáàbù kí wọ́n máa gbé wọ̀ sí aṣọ wọn a jẹ́ pé ní jìlìbáàbù yàtọ̀ sí aṣọ tá a máa ń wọ̀ jáde jìlìbáàbù yàtọ̀ sí àbí ó yàtọ̀ sí aṣọ tá a máa ń wọ̀ nọ́mà tá a máa fi ń lò nínú ilé jìlìbáàbù ní tá bá ti fẹ́ jáde ní agbọ́dọ̀ gbé lérí aṣọ wa so tó túmọ̀ sí pọ́ yàtọ̀ sátọ tó pọ̀lọpọ̀ obìnrin wọ̀ jáde ní òní eléyìí jẹ́ ẹ̀rí tó sì kẹ́ni tó hàn jùlọ tó kílẹ̀ jùlọ nípa pé aṣọ jìlìbáàbò ní ọlọ́run bá láàrin ọ̀pàṣẹ rẹ̀ nínú alukur'an ẹ̀rí ìtumọ̀ jìlìbáàbò pọ̀ nínú èdè larubawa ìtumọ̀ rẹ̀ pọ̀ dáadáa gẹ́gẹ́ bí alimami ibn hajar ṣe sọ nígbà tí ń ṣe ṣáàrò bukhari ó kó àwọn ìtumọ̀ méje wá fún ó kó ìtumọ̀ méje wá fún àwọn àáfàá sì sọ pé èyí tó ga jù nínú àwọn ìtumọ̀ yìí pàápàá jùlọ èyí tó súnmọ́ jùlọ òun náà ni èyí tí ń tú pé aṣọ jìlìbáàbù ni aṣọ tó kọfà gbogbo ara ni gẹ́gẹ́ bí alimami ibn hazmi ṣe sọ pé wà àrìjáwò ha màdáhàbà ilé ìkẹfẹ́ romina lè mọ̀ wọ́n lè tọ́pẹ̀sì wọn nínú àwọn ìtumọ̀ jìlìbáàbù ní èdè lárúbáwá òun náà ni èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó ṣe pé wọ́n máa tú sí désàlẹ̀ kòkò nínú ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí wọ́n sọ aláwàhúwa annali jìlìbáàbà fi lọ́gàtìlá arab òun náà ni pé jìlìbáàbù nínú èdè lárúbáwá alẹ́tì xaatọ́bánà bíhà rasulillah isallallahu alayhi wa sallam èyí tí anabiwa muhammad tí ó fi bá wa sọ̀rọ̀ yẹn ni pé èdè lárúbá tánàbí tó fi bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ń jọ kẹ́ni àná wọ́n lòun náà ni huwa ma gapto jẹ̀mí alijismi la bàdọ́ alimami ibn hazmi ó lòun náà ni èyí tí ó bá gbogbo ara wa pátápátá kìí ṣe apá kan ara wa torí ẹ ìwọ tó ń tújì lè báàbò sí agbádá mọ̀ pé eléyìí takò tí àwọn sàhábà gbọ́yé gẹ́gẹ́ bí alimami ibn hazmi ṣe sọ yìí àbíwọ̀ tó ń tú jìlìbáàbù sí ṣẹ́ẹ̀tì eléyìí takò àbíwọ̀ tó ń tú sí ìró lásán eléyìí takò ntí wọ́n tú eléyìí lọ́fà tí ibn hafir tí ó fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní alijìlìbáàbù alimilhafatu wàlẹ̀ ìzàr alẹ́dì tàtàgàtọ̀ bíhi almarha ó ní intanpe ní jìlìbáàbù òun náà ni aṣọ tóbìnrin ọ̀ dàbora àti èyí tó lè ró ìyẹn ni pé méjèèjì lọ́sọ papọ̀ èyí tó ṣe pé obìnrin máa fi ń kọ́ fa ara rẹ̀ bákan náà alimami bagawi àwọn náà sọ nínú tíra wọn tí a pè ní mahalimu tanzil wọn sọ pé wọn ní táwọn pè ní jìlìbáàbò ó wà mùláà òun náà ní táwọn pè ní mùláà ìtumọ̀ mùláà mìíràn ṣe tó bí alimami bagawi ṣe tó wọn ní alẹ́ ti tẹ̀sẹ̀mìl bíhà almariha fọ́kọ̀ dírẹ̀ wọ̀lùkìmárì òun náà ni tí obìnrin tí ó fi kọ́fà gbogbo ara rẹ̀ lókè aṣọ gbàgẹ̀rẹ̀ tó bá wọ̀ àti kìmáàrù ìyẹn ni pé ìta àbá ń pè ní jáàbù tí àkàmọ́ ń sọ tí máa ń wà ní látòrí wá síbi ọ̀rùn lásán wọn là ń pè ní kìmáàrù wọn ní òun náà lásọ tó ṣe bí kíni tí yóò wọ̀ lé eléyìí tí ó fi kọ́fà gbogbo ara rẹ̀ eléyìí túmọ̀ sí pé jilbab ní aṣọ tí máa kọ́fà gbogbo ara ni àti gbogbo ara ni tá a bá ní kọ̀ kọ́fà gbogbo ara tá a kàn fẹ́ to sí ṣẹ́ẹ̀tì lásán á rí bẹ́ẹ̀ kò ní nítumọ̀ nígbà tí èèyàn bá wọṣọ ọ̀ṣọ́ ní ìtawá láwọ ṣẹ́ẹ̀tì lélẹ́rí á rí bẹ́ẹ̀ kò ní nítumọ̀ àbá kàn ní ìbọrùn lásán á rí bẹ́ẹ̀ kò ní nítumọ̀ kí á láǹfààní tọ́lọ́mọba aláàní pé kí wọ́n gbé wọ̀ kí láǹfààní rẹ̀ ó ti yé pàápàá jùlọ á tún mọ gbọ́ yé pé ká mọ̀ pásọ ni nínú àwọn àyà mi tá a tún mọ kà tọ́lọ́mọba aláà tún ń jẹ́ kó yé wa sí mọ́ yàtọ̀ sí èyí tá a ṣàlàyé ìbí báyìí a torí ẹ tí obìnrin bá fẹ́ jáde kó nu ilé dandan ni kọ́wọ́ jìlì báàbù yìí torí àtúntò lè máa béèrè pé báwo ni wàá wọ bóyá nulẹ̀ gan náà ti ní wọ́n mọ̀ wọ̀ á lè bí kọ̀ bá la ká ìmú ká nínú ilé nìkan ni ó yẹ kí wọ́n ti wọ̀ inú ilé gan ni ò ti ní ìdí kí wọ́n wọ̀ àfi tọkùnrin mi bá ń bẹ pẹ̀lú wọn ni wọ́n wọ̀ nù ilé tán máa ń jáde lọ náà ni wọ́n ṣe kíni ni wọ́n wọ̀ yóò fi lè máa jẹ́ yàtọ̀ láàrin obìnrin tí ń bẹ nínú ilé àti tí ń bẹ ní ìta nínú ẹ̀rí tá a fi wá mọ̀ pé dandan ni kí wọ́n wọ̀ ńgbà tán bá fẹ́ jáde òun ni ọ̀rọ̀ tí ìyá wa ó mú àtíyà tí ó gbà wá nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ eid ọdún ó ní àmọ́ràn náà rasulillahi sallallahu alayhi wa sallam ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó pa àwọn láṣẹ ní bàtọ́ máa pa àwọn láṣẹ ní ní ọjọ́ àsìkò tí wọ́n fẹ́ sọdún àwẹ̀ àti àsìkò tí wọ́n fẹ́ ṣe. ọdún iléyà ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam ló pa wọn ní àṣẹ kí lànà àṣetá náà bí pa wọn anukurija una alawatikọ wàlúùyàdọ ó ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó pa àwọn láṣẹ pé káwọn ó mú jáde táwọn bá ń lọ kírun eid àbáwọn fẹ́ lọ kírun ìrùn ah, èdè alfẹ́sẹ̀dì àbí ìrùn èdè adéhà ọdún léyà ní àbí ọdún kékeré pé káwọn mú jáde aláwa àtìkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́mọge tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dépò bàlágà wàlẹ́hóyìyàdọ̀ àti àwọn obìnrin àwọn tó jásí pé ní wọ́n tiẹ̀ ti pẹ́ ní ẹni tí wọ́n ń ṣe nǹkan oṣù wọ̀sàwá àti lọ́kọ́dọ̀ àti àwọn obìnrin tó ṣe pé àwọn tí sábà máa ń gbénu ilé jòkó ni ànábì pa àwọn aláṣẹ káwọn kó ogun wọn káwọn jọ lọ sí kínni káwọn jọ lọ kí irun sọ̀látù lẹ́ẹ̀d. ó ní ìyá wa ọmọ àti ìyá wa ni pé fàámàlẹ̀ hóyàd ó ní ànábì wa sọ fáwọn ọjọ́ náà pé ẹ ráwọn tán bá wọn sì ń kó sùn lọ́wọ́ o fàyàtàzìlìnà àsọ̀là káwọn ọ̀yà ṣe kíni kí wọ́n yà fìrún lẹ̀ kí wọ́n má débi ìrún yẹn bí wọ́n má kírun wọ̀yẹ̀ ṣahadìnà lọ́kọ́ irọ́ wọ̀dẹ́ àwọ̀tàlì mùsùlùmíìn káwọn ọkàn lọ jẹ́rìí sí oore oríire tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí yìí àti ibe lọ́wọ́n ọba táwọn mùsùlùmí ọbẹ̀ lọ́wọ́n ọba lọ́jọ́ jimá yìí eléyìí la kí wọ́n lọ jẹ́rìí sí kẹsẹ̀ páwọn ó ìyá wa ọmọ àtẹyà ó wá sọ fún gìsì ọlọ́wọ́n ọba pé ìhìdáná láyàkúnú láha jìlìbáàbù nínú ọwa tí ò ní tí jáde ẹgbẹ́ báyìí ṣe ti gbọ́ yé nínú nínú sóràtúlẹ̀ eh, èyí tí a wa lẹ́ẹ̀kan arábìnrin jẹ́ oyé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kí báwọn ṣe gbọ́ ọ yé ń bẹ̀ pé káwọn lọ káwọn lo jìlìbáàbù yìí ọ̀ràn yẹn ni ń gbẹ́nu àwọn tí ò ní jìlìbáàbù tí ọwọ́ jáde kọ́ọ̀là ànábì wa dáhùn pé létúlébísà ha òkútó ha méjìlìbáàbì ha obìnrin tó bá jẹ́ ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ jí ọmọ ìyá nú ẹ̀sìn tóun sì ní jìlìbáàbù tó pé méjì tó pé mẹ́ta kọ́ ya ya nìkan nínú tiẹ̀ kó wọ́n ya wọ̀ kọyà àwọ̀ jáde kó lè fi lọ rí irun kí ajásí pé ní tóbìnrin ọba jáde síta ní dandan ni fún kó lo jìlè báàbò rẹ̀ kó lò ó jáde síta tí ọba lò ó ní ọ̀tako àṣẹ ọlọ́run ó sì tako àṣẹ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí lọ́fà tí alì imam albadrul aini tí wọ́n fi sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n látara àdísì yìí a rí pé oríṣiríṣi àǹfààní ní bẹ́ẹ̀nbẹ́ nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀nbẹ́ ni pé ìmtìlẹ̀ òkòròjì nìṣá bìdónìlì jalabib òun ni pé ẹ̀sìn kọ̀ kí obìnrin kọ́ jáde láì ní jìlìbáàbù rárá kọ́ jáde láì ní jìlìbáàbù ẹ̀sìn tako eléyìí lára àǹfààní tí ń bẹ́ẹ̀nbẹ́ nu ó túmọ̀ sí pé ká lo jìlìbáàbù ọ̀ràn èèyàn ni nínú ẹ̀sìn yìí obìnrin gbọ́dọ̀ lò ó kó tó di pé yọ jáde lọ ṣèjọsìn fọlọ́hún àbí yọ lọ sọ́jà ni àbí yọ lọ bí patí kan ni dandan ni kó lò so àwọn àrípé nísìnyí àti mú wánú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì pé ìlẹ̀ báàbò ọ̀ràn èèyàn ni nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ ẹ̀rí jẹ́mi ìṣó tí ń fi rinlẹ̀ fún wa pé dandan òun ni kí obìnrin kó lo jìlìbáàbò òun náà ni ọ̀rọ̀ èyí tí ọlọ́run bá àlá subahana wa ta'ala tó tún sọ nínú alukur'an nínú sọ́rọ̀tù nur verse thirty one ọlọ́run bá àlá sọ bíbá bẹ́ẹ̀ pé ó ní wakúlì muminat yagududna min absorihinna wàyàfadna furujahunna wàláyọ̀bùdínà zínatahunna ó ní rí ànábì sọ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn tí wọn ò bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ̀n ò bá wọn sọ̀rọ̀ ń bíbáyìí obìnrin olùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí tó mọ ti ń sìn ọlọ́ọ̀bà là bá sọ̀rọ̀ tó sì ronú pé òun pàdé ọlọ́wọ̀n sọ fún wọn pé kí wọ́n wọn lẹ̀ kí wọ́n sì sọ abẹ́ wọn wàlá zina tahunna kí wọ́n sì wọn kí wọ́n má fi hàn sí ẹnìkankan ìlàmà zọ́hàrọ̀ mìíràn àyàfi èyí tó bá hàn jáde nínú ẹ̀sọ́ yìí àwọn àfáà kan wọ́n tún pé ìtọ́ hàn jáde nínú àwọn ẹ̀sọ́ yìí gẹ́gẹ́ bí àfáà wa abdullahi ọmọ sọ olóhùn náà ni aṣọ tí ń bá ń yọ lábẹ́ gèlè wọn nígbà tí wọ́n bá ń rìn lọ èyí tó bá ara jáde látara kí wọ́n rìn lọ asàfúnlá lásìmù àfáà wa abdullahi ọmọ ah, fún wa pé ah, bẹ́ẹ̀ ni Ah, abdullahi abu masoud náà lọ sọ pé èyí tó bá hàn jáde nínú àwọn aṣọ wọn òun náà ni anabiwa ah, eh, muhammad ń sọ ní àárín yìí bákan náà abdullahi abu abbas òun sọ pé ojú àti ọrùn ọwọ́ ni èyíkéyìí tó bá jẹ́ mbẹ́ ni gbogbo wọn ni wọ́n gbà pé a gbọ́dọ̀ bo òwò ara wa àyàfi ìlàmọ́ zohara mínìhà àyàfi tó bá ṣe kíni èyí tí ó bá hàn nínú ẹ̀ àwa tún sásọ tó bá yọ jáde lábẹ́ jìrìbáàbù ní gẹ́gẹ́ bí abdullahi àwọn masoudi ṣe tu àbá àti ẹ̀tú sí pé ojú ni àti ọrùn ọwọ́ lásán á rí i pé kò gba ti ń jẹ́ jìrìbáàbù dànù bí ó ṣe lè kọ́ ma eléyìí jẹ́ ẹ̀rí kan tó hàn jù tó hàn dáadáa nípa pé obìnrin ọ̀ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ rẹ̀ hàn kò gbọ́dọ̀ fi ẹ́ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àti táwọn máa ń wọ̀ ní tóbìnrin máa ń wọ̀ ní tí wọ́n bá lọ ṣiṣẹ́ sí ni wọ́n bá ti ṣe sáyìn sí ni kò ń ran níran sáyìn ni kò tí ì ṣe kíni kò tí ì fáyìn pàápàá jù lọ ní kò ní bu ara wọn tán gbogbo ara wọn òun náà ni ó ṣe kíni ní ọ̀hàn pàápàá jùlọ àwọn ààyè ẹ̀ṣọ́ wọn gbogbo ẹ̀ náà ni ó ṣe kíni ní ọ̀hàn jáde eric mi tó tún wà nínú hadith nínú aya yìí ọlọ́run bá aláàtún sọ pé wọlé yẹdẹrẹ bùnàbí kòmòrì hinna aláàjò yóò bì hinna ẹ wá sọ fáwọn obìnrin yìí nípa pé kí wọ́n tún lo khimar ìyẹn ni pé eh, small hijab small hijab tí ò ní bòjú gbáyà lọ látòrí lọ sí gbáyà kí wọ́n tún lò ajá sí pé ní small hijab ní ọ yàtọ̀ sí jìlìbáàbù tó ṣe pé hijab tí ó bo gbogbo ara kanlẹ̀ ni ní eléyìí tọ́ ọlọ́mọ á tẹ̀síwájú ọlọ́ni wọlé ayébùdí iná sí iná tahó na wọn ò gbọ́dọ̀ fẹ̀sọ́ hàn sẹ́ àyàfọkọ wọn nìkan ni wọ́n lè fẹ̀sọ́ hàn sí àbáwọn bàbá wọn àbí àwọn bàbá ọkọ wọn àbí àwọn ọmọ wọn àbí àwọn ọmọ ọkọ wọn àbáwọn ọmọ ìyá wọn lóbìnrin àbí àwọn ọmọ ọmọ ìyá wọn lóbìnrin àbí àwọn ọmọ ọmọ ìyá wọn lọkùnrin áwòníṣà ìhìnà àbáwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin ẹgbẹ́ wọn àwòmọ malakati àìmánu hona àwọn tán tún lè fi òhò àyìn tán lè fi ẹ̀sọ́ wọn hàn sí tí wọ́n ò rí àyè bí ẹ̀sọ́ wọn lára wọn bóyá àwọn tán bá jẹ́ ẹrú wọn àwì tàbíìn àgẹ́rẹ́ olólè ẹ̀rìbà mina rìjáàl àbáwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń ṣe bọ̀yì sí wọn nínú àwọn ọkùnrin tó ṣe pé àwọn ò ní bùkátà sóbìnrin rárá tó túmọ̀ bóyá àwọn amukun mẹ́kọ àwọn àwọn ẹṣin inú òwe àwọn tí ò lè ta kankan nípa fáà tí wọn ò lè ṣe nǹkan kan fóbìnrin àwọn tá a lè pè bí òkó bọ́ irú àwọn èèyàn báyìí tó bá jẹ́ kó máa ń bẹ lábẹ́ obìnrin tí wọ́n jẹ́ àwọn bọ̀yì wọn tí wọ́n mú wọn sìn obìnrin lè ríru àwọn ọ̀ṣọ́ wọn yìí àwé péfòlè àbí ọmọ kékeré àbí àwọn ọmọ kékeré àwọn tó ṣe pé wọn ò tí ì mọ owó obìnrin wọn ì dá wọn mọ̀ irú àwọn eléyìí náà nì wọn lè máa rí àwọn ẹ̀ṣọ́ obìnrin tí ń bá ń bẹ pẹ̀lú wọn so ààyè eléyìí nì ó tún kílẹ̀ lọ́pọ̀lọpọ̀ dáadáa nípa pé àwọn èèyàn lásán lọ́kùnrin lásán tí wọ́n jẹ́ àwọn àjánib wọn ò lè rí hòhò obìnrin o wọn ò sì lè rí àwọn ẹ̀ṣọ́ wọn gbogbo àná láti mọ̀ pásọ tí wọ́n ń wọ̀ ní aṣọ ẹ̀ṣọ́ ni aṣọ ẹ̀ṣọ́ ni àwọn aṣọ tí ó sì kéré lára wọn ni torí ìdí eléyìí ẹnìkan kan ni tó bá fẹ́ tutù kùtù ni kò lè tú àyà yìí síbi kankan àfi tí ó wàá fìfẹ́ ẹnu tu tí ó sì mọ tú àṣírí ara rẹ̀ jáde ọlọ́run tó wá mú ẹ̀rí mi jáde nínú àyà yìí náà nì ọlọ́run tó wá sọ níbẹ̀ pé wàlẹ́ àyẹ̀dẹ̀rẹ́bùnà bí àrìjòlè hinna lè yí ọ̀làmà mẹ́yọ̀ kò fi yìnà mìíǹzì yìnà ti hinna. bákan náà àwọn obìnrin yìí kí wọ́n yẹ a máa ju wọ́n mọ̀ fi ẹsẹ̀ wọn gbára wọn. ó ti yé káwọn èèyàn mọ̀ ti wá tibẹ̀ mọ ẹni tí wọ́n tọ́jú pamọ́ síbi ibi gìgísẹ̀ wọn nínú ẹ̀sọ́ káwọn èèyàn mọ̀ ti wá mọ̀ ká ọ̀dà kó obìnrin yìí ó lo ẹ̀gbà sínú ẹsẹ̀ rẹ̀ tó túmọ̀ sí pé àwọn obìnrin yẹn láyé ijọ́ náà òun náà nì àwọn náà máa ń fi wọ́n máa ń lo eh, large chain wọ́n máa ń lò yẹn ni pé àwọn chain tí wọ́n fi síbi ẹsẹ̀ wọn àwọn obìnrin yìí náà sí kí ni wọ́n máa ń lò níjọ́ náà lọ́hùn tó ṣe pé tẹ́ máa ń rìn lọ ní ó ṣe ṣe kọ́ máa dún tẹ́ máa ń fi ẹsẹ̀ wọn lura wọn tọ̀ nígbà tó wá pé pìlẹ̀ ní àwọn èèyàn ò rí lára wọn nígbà tó ṣe pé wọ́n ti da jìlìbáàbò bó mọ́lẹ̀ eléyìí ní túmọ̀ sí pé jìlìbáàbò ó bu ara tán ni yóò bu ara tán ni so torí pé tí ọba ní bu ara tẹ́nì kò ní ìdíkọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ tí mo ti bí kíni kọ́sẹ̀ mo sọ pé ah, ẹ méjì wọn mọ tẹ́ ẹ tọ́jú pamọ́ sínú bí ọrùn ẹsẹ̀ yín ẹ méjì wọn mọ̀ ẹ má fẹsẹ̀ yín lura wọn. ajẹ́sí pé ní ẹsẹ̀ àwọn obìnrin yìí nì tí wọn bá fi lura wọn ni ẹnìkan kan ní mọ tí ń bẹ́ẹ̀ tẹ́ bá fi lura wọn ni wọ́n tó mọ̀ tó bá jásí pé ní wọn bá lo jìlìbáàbù rárá ni tí wọn bá lo jìlìbáàbù rárá ni so kò ní ìdí kan fẹsẹ̀ lura wọn kó tó mọ̀ kó wọn ṣe kíni wọ́n fi nǹkan sínú ẹsẹ̀ wọn torí ìdí eléyìí ni a rí pé ẹ̀rí eléyìí ó fi hàn lójú méjèèjì pé àwọn obìnrin o àwọn obìnrin o dandan ni kí wọ́n wọṣọ tí ó gbogbo aṣọ ẹ̀ṣọ́ wọn gbogbo aṣọ tí ó gbogbo aṣọ ẹ̀ṣọ́ wọn pátápátá dandan ni kí wọ́n wọ̀ ọ́ tí ó sì bu ẹsẹ̀ wọn tí ó fi kálẹ̀ gbò wọ́n gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ kódà fúùtù wọn ni kò gbọ́dọ̀ hàn nínú ẹ̀ rárá eléyìí lọ́hàn nínú ẹ̀rí èyí tí a kà jáde fúnra wa yìí. nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ ẹ̀rí jẹ́mi ìṣó táàtù fi rinlẹ̀ fúnra wa nípa pé kálójìlì báàbù sẹ́ ẹ̀ kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ jáde sẹ́ni ẹ̀sìn ọlọ́wọ́n ọba aláàrin tọ́lọ́wọ́n ó ṣe béèrè fún níjọ́gbìndàlẹ̀ kìámà tó ṣe pé obìnrin tí ọ̀bá lò ó yóò rẹ kọ́rì yóò rọ kọ́rì níwájú ọlọ́run tọ́ba wu ọlọ́run ọba àláàbẹ̀ nítorí pé ẹ̀sẹ̀ ńláńlá ni kẹ̀bí ẹ̀rọ tó ń mìnàlẹ̀ kàbáyé ẹ̀sẹ̀ ńláńlá ni àwa ìmọ̀ye fìtínà ló tún lè tibẹ̀ jáde tó lè tibẹ̀ jáde ó sì dá wa lójú pé lára ti ọlọ́run ọba àlá tí ó fìyà já wọn yàn lélẹ́rí. alhamdulilayi adá ọ̀pọ̀ fún ọlọ́run ọba àlá a sì ṣe a sì ṣe ìkàtìgẹ́fà náà bá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin olùtẹ́sígbọ́ wa ọ̀rọ̀ kan náà ni màá fẹ́ fi ṣe wá ní àǹfààní níbi tí ọ̀rọ̀ dé yìí ọ̀rọ̀ kan ni tí ó gbajúmọ̀ lẹ́nu àwọn onímọ̀ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wípé làákàì tó múnádóko kò lè tako tàbí kò lè yapa ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì rẹ̀ èyí tí ó bá ní àlàáfíà olùtẹ́tígbọ́ wa ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ yìí dáadáa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì rẹ̀ ni wọ́n ń kà fún wa yìí àlàyé tí àwọn àfáà ṣe lé lórí òun ni wọ́n ń ṣàlàyé fún wa yìí látòrí àwọn sọ̀hábà látòrí àwọn kéwu anabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí ò ń ṣe ọ̀rọ̀ làákàyè lásán ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni tí ó ń padà sí ibi tẹ́sì ti bẹ̀rẹ̀ ni tó ń padà sọ́dọ̀ àwọn tí wọ́n mẹ́sìn wá fún wa inshàlá àwọn sheik wa wọ́n máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìjáàbù yìí ní ọ̀la abẹ́ ọlọ́run bàálà kó jẹ́ kárí òdodo ní òdodo kó sì ṣe rọrùn fún wa láti mú lò kó sì jẹ́ ká rí ìbàjẹ́ ní ìbàjẹ́ kó sì ṣe rọrùn fún wa láti jìnnà sí i a sì ń dúpẹ́ fún àwọn tí wọ́n ń ran ètò yìí lọ́wọ́ owó mo fẹ́ mo fẹ́ wọn kí ọlọ́run bá wọn fẹ́ gbogbo mú kọ́ mú kọ́ wọn kí ọlọ́run bá wọn kọ́ fún ìbéèrè ẹ jẹ́ ká pe nọ́mbà yìí o oh eight two oh three two four eight zero six one five o oh eight two three two four eight zero six one five èmi ni ọmọ ìyá yín abdulrasaq ibn sọ́ọ́lì السلام عليكم ورحمة الله وبركاته اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lóhùn ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru gun kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà làwọn yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹkẹ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹkẹ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run